الجبار فهو مقبل وهو المعين على نزاع المقصد وهو الذي نصر النبي محمدا فسينصر المتتابعين لأحمد لا تقذفونا بالشذوذ فإننا سرنا على نهجهم محمد وبقول ما شرح الشريعة نسنا وعلى مقولته بكلمة نهتدي ولكل قوم نذكر وآية أو بالعديد المستقيم المسلمة وإذا تعارضت النصوص وإذا تعارضت النصوص لوصول سادة نبيه إنا نرى التقليد قاتلا حجب الوقول عن الطريق لأرشد وإذا قدانا باتفاق نزوله عن كل قلب خافض متردد لو تبصر الإخوان في حلقاتنا من عالم أو طالب مترشد من عالم أو طالب شتاء مسترشد لرأيت علما واتباعا صادقا لسنة الجبار دون تردد وزينة الدنيا مصابي وجودا طلعوا ولا دنيا تلوى طلعوا على الرسول ويبقى ركضي ولسنتي فأحسن وفي إرسلي فعموا كيد القديس بموجبي يا معشر الإخوان سيروا وأبشروا وقفوا بناصر الواحد المتفرد وقفوا بناصر الواحد المتفرد ولكونها للبرية كلها إنا بغير محمد لها نقتدي الدين قال الله قال رسوله وهما لدين الله حب المرشد وهما لدين الله حب المرشد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 وخير الأدي أدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مودساتها وكل مودسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته àdáwọ̀ pẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba tó ṣe pé òun ló pa wá láṣẹ ká máa dúpẹ́ fún òun náà ló jẹ́ pé gbogbo oore tí ń bẹ láyé yìí kò sẹ́ni tí a lè ṣàfitì ẹ̀ sí àyàfi ọ̀dọ̀ rẹ̀ nìkan èèyàn gbọ́dọ̀ gbà wípé gbogbo òdẹ̀kùn ó kéré ni àbótóbi ni àtọ̀dọ̀ ọlọ́run ló ti wá oore tó wá ga jù téèyàn gbọ́dọ̀ gbà òun náà ni wípé oore jíjẹ́ mùsùlùmí òun náà ni oore tó ga jù oore yìí ọlọ́run wá ṣe fún èmi àti ẹ̀yin ọlọ́run kó má gba oore náà ní ọwọ́ wa oore tọ́lọ́run wá ṣe fún wa yìí òun náà ni máa wúlò fún èèyàn láyé kọ́lọ́run jọ wúlò fún wa láyé òun ni máa wúlò fún èèyàn nígbà tí èèyàn bá dénú sàárè ọlọ́run jọ wúlò fún wa nínú sàárè òun náà ni máa wúlò fún yàn ní gbangba tàlkìyàmà ọlọ́njọ́ wúlò fún mi àtẹ̀yìn tí a bá fẹ́ wà lìjánà kò sóore tẹ́yìn ó fi wọ bẹ̀rẹ̀ tó jórí Islam lọ ọlọ́njẹ́ kó rẹ̀ yóò wúlò fún akábíjẹ́ ní àlìjánà lẹ́yìn wá gbà náà oore tó tẹ̀lé òun náà lórí àlàáfíà bẹ́ẹ̀ bá ń bẹ láyé tí ò sí àlàáfíà fún àdúrà rẹ̀ ẹyọkan náà ni ó máa jẹ́ kí ọlọ́run fún mi lálàáfíà àbẹ̀lọ́run kọ́lọ́mọ́gbà àlàáfíà rẹ̀ nìkọ̀ọ̀kan àlékún àlàáfíà ọlọmọṣẹ bá ṣe fún ẹnì kọ̀ọ̀kan àwọn tí ò lálàáfíà ọlọmọṣẹ bá fún wọn ní àlàáfíà oore ẹlẹ́ẹ̀kẹta òun náà ni kí agbègbè téèyàn wà kí fọkànbalẹ̀ ọwà ń bẹ tí ò sí ilà yìí lo lágbègbè wa tá a wà yìí adúgbò lọ́dọ̀ ọlọ́run ọba lórí agbègbè yìí gbogbo tí wọ́n ju ìpayà sí agbègbè wa yìí ọlọ́mọdé ó ṣẹlẹ̀ síbẹ̀ àlékún ìfọkànbalẹ̀ kọlọ́nkó tó bá wa ṣe síbẹ̀ gbogbo àwọn agbègbè tí ò sí fọkànbalẹ̀ níbẹ̀ ọlọ́múṣẹ́ bá fún wọn ní ìfọkànbalẹ̀ oore tó lọ́wọ́ a ṣe fún wa ó wá pọ̀ tá a lè kà tán gbogbo ẹ̀ náà ládùúpẹ́ rẹ̀ fún ọlọ́run kọlọ́n gbogbo àpẹ wa lórí àwọn orin náà àlékún oore ọlọ́múṣẹ́ ṣe fún wa àwa bẹ lọ́run ìbára wa sọ̀rọ̀ títí ọ̀sán yìí kọlọ́n ṣe ní tẹ́mi àtẹ̀yọ́ fìdí àjókòó torí kálíbà àgbàládá níwájú ọlọ́run ọlọ́run jẹ́ àgbàládá náà ọ̀rọ̀ náà ọlọ́run jọjọ wúlò fún mi àti ẹ̀yin láyé àti bá tíjọ́ bí dàrú kìámà la haula wala quwwata illa billahi al-aliyyil azim. tafsiri wa èyí tí a ṣe lánàá ó jẹ́ èyí tí ó wà nínú surat Isra Quran seventeen ayah seventy ibẹ̀ náà ni a ti ṣe tẹ̀síìrì lánàá wọ́n ka àyà náà fún wa rẹ̀ pé àyà ẹyọ kan ṣoṣo àti ẹlẹ́ẹ̀kejì tí ó tẹ̀lé òun náà ni a lè ṣe lánàá so wọ́n ka àyà yìí fún wa kó di pé a máa bá tẹ̀síìrì tòní lọ a sì sọ ìtumọ̀ rẹ̀ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم يوم ندعو لا ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ọlọ́run àti ọlọ́rẹ̀gà ó sọ fún wa lánàá aya seventeen sọ́tù Isra ọlọ́ni wa laqad karramna bani ádámà ọlọ́ni àwa tí baba ńlá wa jẹ́ ádámà. tí ó jẹ́ pé ádámà ló ṣẹ̀ wá lẹ́ẹ̀lẹ́ àtàrà rẹ̀ ní gbogbo wa ti wá gbogbo àrọ́mọdọ́mọ ádámà látòkè tó fi délẹ̀ ọlọ́run ọba ní òun ṣe àpọ́nlé fún wa so àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún wa ọ̀pọ̀ gan-an táwọn àfáà ṣàlàyé bó dẹ̀ pé ọlọ́run ọba kò sọ yí pé abala abitá yẹn wà ní. ṣùgbọ́n lánàá àṣàlàyé fún wa pé èyí tó súnmọ́ jù abala méjì ni abala àkọ́kọ́ òun náà ni pé gbogbo nǹkan lọ́lọ́run ọba jẹ́ ń pa fáwa tá a jọ máa bà ní ádámà kò sí tọ́lọ́run ọba dá tí ò jẹ́ ń pa fún wa ata àwọn màláíkà ọlọ́run rán sí ànábì ọ̀ràn sí àwọn ànábì ọlọ́run ọlọ́run ló wọn kí wọ́n máa jẹ́ àǹfààní fún wa gbogbo àwọn àlìjànú wọn ò lágbára lé wa lórí ọlọ́run fún wa ní àwọn nǹkan tá a fi lágbára ju àlìjànú lọ gbogbo àwọn ẹranko ńláńlá tí wọ́n jẹ́ ẹranko ńláńlá ọlọ́run ọba jẹ́ kí ọlọ́run jẹ́ wọ́n ń pa fún wa ọlọ́run jẹ́ alágbára jù wọ́n lọ so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó jẹ gbogbo nǹkan ọjẹ́ nípa fún wa èyí tó gbogbo nǹkan pátá yányán ọlọ́run wa dá wọn nítorí tiwa gẹ́gẹ́ bá ti mú àyà wa àwa ni wọ́n ń ṣàǹfààní fún ọlọ́run afẹ́ káwa náà ó ṣe ìbáadà fún ọlọ́run ọba látara bẹ́ẹ̀ káwa náà ó jọ́sìn fọlọ́run ká lè bá a jẹ́ ní àpọ́nlé wájú ọlọ́run àwọn tí ó bá ti jọ́sìn fọlọ́run wọn ò ní jẹ́ ní àpọ́nlé wájú ọlọ́run àpọ́nlé tọ́lọ́run ọba ṣe fún wọn yìí láyé ń bì wọ́n ò rí lò ṣùgbọ́n kí wọ́n tún wá jẹ́ ní àpọ́nlé tó bá ti jọ́ gbé ìdàkẹ́hámà wọn ò ìtọ́jẹ́ pé ìrònú wa àwa ń ṣe nǹkan ribiribiribi lórílẹ̀ ayé látara làákàyè wa ìgbà táwọn bàbá wa bẹ̀rẹ̀ wọn ò lè fò lójú sánmà ẹ̀rí pẹ̀lú ònú àwọn ọmọ abàní ádámà ọlọ́run ọba sọ́dọ̀ràn fún wa a sì ń fò lójú sánmà oríṣi nǹkan là ń gùn lórí ilẹ̀ ẹlẹ̀ bẹ́ẹ̀ náà oríṣi nǹkan là ń gùn lórí omi gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrònú ọmọ èèyàn náà ni oríṣiríṣi ilé là ń kọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìrònú ọmọ ènìyàn òun náà ní bí gbogbo ẹ̀ so làákàtí ọlọ́run bá fún wa yìí ọlọ́run jẹ́ kí àwọn èèyàn ronú ronú ronú ronú kọ́dà nǹkan tí wọ́n ń gbélẹ̀ lórílẹ̀ ayé ó ti kọjá làákà ẹnìkan tó yẹ pé ó lè fi ronú ẹ̀ ọlọ́run bá ní ká ní àìmọye ìmọ̀ lórílẹ̀ ayé lónìí fíìdì ta ní lórílẹ̀ ayé lónìí gbogbo ẹ̀ láti bẹ̀rẹ̀ tó fi látara làákà àwọn èèyàn wá fi ronú sí quran wọn ò fi ronú sọ̀rọ̀ tá anabi sallam mọ́ wa irú àwọn làákàyè tí yóò bá tilẹ̀ máa ronú sí quran àti sunna anabi irú wọn báyìí gbogbo àpọ́nlé yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé kò wúlò fún wọn dáadáa ṣùgbọ́n làákàyè tí yóò bá fi ronú sí kitabu asunna yóò jẹ́ wípé làákàyè tí yóò tún jẹ́ làákàyè tọ́lọ́wọ́n bá tí yóò tún pọ́nlé láyé ń bí tí yóò tún pọ́nlé tó bá ti jẹ́ � ọlọ́run lẹ́yìn wá gbà náà bá ti wá sí àpọ́nlé fún àwọn ọmọ bàní ádámà yìí ọlọ́run ọba ní àwa la tún wá sọ wọ́n di ẹni tí à ń gbé wọn tí wọ́n lè rìn wọ́n lè lọ wọ́n lè bọ̀ fìlìbárì lórí ilẹ̀ẹ́lẹ̀ ọlọ́run ní àwa la ṣe tí wọ́n fi máa rìn lórí ilẹ̀ẹ́lẹ̀ fún wọn kí mọ́tò tó dé ọlọ́run bá ṣe àìmọye àwọn ẹranko òun náà làwọn bàbá wa ń gùn ọlọ́run bá ṣe ẹṣin ó ṣe ràkúnmí ó ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ àtàwọn nǹkan míì náà ọlọ́run ṣe wọ́n ní nǹkan tí àwọn bàbá wọn ń gùn bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá tún ṣe kí àwa èèyàn ká tún máa rìn lórí omi ọlọ́run bá ní àtúngbé àwọn yín àgbé yín sí orí omi ẹ lè fi ọkọ̀ ojú omi lọ tẹ̀fì bọ̀ ẹ lórí ti ṣe àwọn ọkọ̀ ojú omi náà. ọlọ́run lára nǹkan dáa ṣe ní dáadáa fún àwọn tí wọ́n jẹ́ ọmọ bàní ádámà ọlọ́run ní lára rẹ̀ òun náà ni pé àwọn nǹkan tó dáa la ṣe ní arsìkì fún wọn ọ̀gọ̀ọ̀rọ̀ wọn òun náà lọ jẹ́ pé tí wọ́n jẹ tí wọ́n mú àṣẹ ní nǹkan lọ jẹ́ pé wọ́n lè sọ pé eléyìí ni mo fẹ́ jẹ eléyìí ni mo fẹ́ mu eléyìí ló dáa eléyìí ni ò dáa ọlọ́run ọba ṣe bẹ́ẹ̀ fún wọn tí wọ́n ń jẹ nǹkan tó dáa wọ́n jẹ nǹkan tó wọ́n jẹ nǹkan tó wù wọ́n wọ́n ń nǹkan tó wù wọ́n ọlọ́run ọba ṣe lẹ́lẹ̀ fún wọn kọ́ máa wu oríṣiríṣi nǹkan jáde fún wọn tí wọ́n máa jẹ tí wọ́n máa mu bẹ́ẹ̀ lọ́wọ́ bá jẹ́ kí wọ́n tún máa ṣe jáde àwọn oríṣiríṣi aṣọ òun náà ni wọ́n ń wọ̀ wọ́n ń wọ ti aṣọ òjò wọ́n ń wọ ti aṣọ ẹ̀rùn oríṣiríṣi ni wọ́n ń wọ̀ ọlọ́wọ́ bá ṣe fún wọn oríṣiríṣi ilé òun náà ni wọ́n ń gbé ìjẹ́ pé ilé oríṣiríṣi ọlọ́wọ́ bá ní kọ́ máa jẹ́ pé tó ṣe ní arsìkì fún wọn ọlọ́ni àwa àtúnṣe àwọn arísìkì fún wọn tó dé ìtọ́ dáa ṣùgbọ́n tó ti bí àwọn ọmọ ádámà míì wọn ò tún ní jẹ́ àrísìkì tó dáa èyí tí ò tún dáa ni wọ́n tún máa wá káàkiri tí wọ́n tún máa dà pọ̀ mọ́ èyí tó dáa káwọ́ ọmọ jẹ̀bẹ̀ náà. ọlọ́ni àwa la wá gbé ọlá fún àwọn ọmọ bàní ádámà lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a dá táwọn ọlọ́run ọba dá lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan táwọn ọlọ́run ọba dá agbé ọlá fún wa lọ́sọ pé ọlá ti ń bẹ láàrin wa àtàwọn màláìkà a lè sọ pé a ju màláìkà lọ ó sì ṣe kọjá yí pé àwa a jù wọn lọ àbí kí wọ́n jù wa lọ kò sí ẹ̀rí tá a bẹ́ fi tẹ̀lé múlẹ̀ àbí kọ́ jẹ́ pé àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run ọba nínú wa wọ́n jẹ́ tó ju àwọn màláìka lọ gbogbo àwọn yòókù wọ́n wá jẹ́ tó ṣe pé àjù màláìka lọ àti báyọ̀ bí àwọn ànábí ọlọ́run àtàwọn ẹni rẹ àwọn náà jẹ́ àwọn màláìkà lọ àwọn tó jẹ́ àwọn kẹfìrí inú wa wọn ò lè ju màláìkà lọ láéláé nítorí pé àwọn màláìkà àwọn jẹ́ ohun tó jọ́sìn fọlọ́wọn ọba ẹ̀rí àwọn asáàmù pé a ní àwọn ọ̀ràn kan bí àwọn màláìkà ni àbálìjẹnu ni o tọ́lọ́wọ́n bá sọ fún wa pé àwa èèyàn àjù wọn lọ rárá ọlọ́run ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a dá òun náà ni àwa tá a jọ́ mi ènìyàn ọlọ́run ní ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama ọjọ́ kan tó tóbi ni ọlọ́run ní ìwà ànábì rán wọn létí jẹ́ kí wọ́n mọ̀ ọjọ́ tó jẹ́ pé ọjọ́ ọjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama kí ni ó máa ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ ọmọ ènìyàn kọ̀ọ̀kan ìjọ ọmọ ènìyàn kọ̀ọ̀kan òun la máa pè wọ́n bí ìmáàmì pẹ̀lú ànábì wọn kálukú tó lẹ́yìn ànábì rẹ̀ ni. tó bá dijọ́ gbé ní àlùkìyámà àbí ká sọ pé kálukú yóò máa tò bí ìmáàmì im pẹ̀lú ìwé tọ́lọ́wọ́n bá fi ránṣẹ́ sí wọn kùránì níní o àtàwọ̀rọ̀tù níní o àbí ìjìlù ní o kálukú ó máa tò lẹ́yìn ìwé náà àbí a máa pẹ́ nìkọ̀ọ̀kan pé kọ́ wa máa gba ìwé iṣẹ́ rẹ̀ torí pé ìwé a máa jẹ́ ìmáàmù náà ọlọ́wọ́n á ní pé nígbà tá a bá wá ní kẹ́nìkọ̀ọ̀kan tá a bá ń pè yìí kíkẹ́ wa máa gba ìwé iṣẹ́ yín náà. Fàmánì owó tí a kì ta àbáwò ìyá ní. Ọlọ́run ní àwọn tá a bá fún ní tí àwọn pẹ̀lú ọwọ́ ọ̀tún. Oríṣi àwọn kan wà tí wọ́n gbà tí à pẹ̀lú ọwọ́ ọ̀tún. Àwọn kan gbà pẹ̀lú ọwọ́ òsì. Àwọn kan gbà lẹ́yìn wọn gẹ́gẹ́ bí ẹ̀rí ti fi díẹ̀ múlẹ̀ nínú Al-Qur'an Al-Karim. sọ pé àwọn tá a bá fún ní tí à pẹ̀lú ọwọ́ ọ̀tún. Ọlọ́run kí ni ó ṣẹlẹ̀? أولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا ọlọ́ni àwọn yìí àwọn ni wọ́n jẹ́ ẹni tí ó máa ka ìwé wọn àwọn tí wọ́n bá gbà yìí lọ́wọ́ òsì àwọn onílé ka ìwé wọn ìgbọ́n ni wọ́n pé nígbà tí wọ́n gbà lọ́wọ́ òsì yẹn ó ti di pé ẹni iná wọn. ẹni wọ́n gbà lọ́wọ́ ọ̀tún ó ti ọkọ̀ máa dìjẹ́ náà lòun ọ̀rọ̀ àwọn eléyìí wọ́n máa ka ìwé wọn nínú ọ̀rọ̀ míì wọ́n máa pe àwọn èèyàn pé ẹ wá wo ìwé mi ẹ wá bá mi kà á ẹ wá kà fún mi òun náà kà fúnra rẹ̀ yóò ṣe káyọ̀ tó máa bọ́ kà ọlọ́ni wà láàyò tó fún ọ̀nà fàtíìlà ọlọ́ni àwọn wọ̀nyí o wọn ò ní jẹ́ ẹni tá a máa ṣàbòsí sí fàtíìlà ní nǹkan tó jẹ́ igbe ó kéré gan téèyàn bá mú làbídùn tó bá la làbídùn èèyàn ó rí i pé níbi làbídùn yẹn téèyàn fẹ́ jẹ èèyàn ó rí nǹkan kan nínú ẹ̀ báyìí tó jẹ́ ipe gbígbà tí yẹn mú láìlọ́ọ̀nù ni ó kéré báyẹn tó bá lọ làbídùn kó lórí pé ọ̀jẹ̀ làbídùn yẹn tí yẹn bá dín yẹn bá là dáadáa yóò rí pé kankan báyìí tó dàbí láìlọ́ọ̀nù kékeré tìǹtìǹ báyìí ni olókárí gbogbo ibi tí yẹn kéèyàn tó máa jẹ làbídùn yẹn ẹlòmíà máa jẹ máa so náà náà ń pè ní fatila so ìwàlá ìsìlámúná fatila ọlọ́run ò ní sàbòsí sí wọn ní nǹkan tó jẹ́ yí pé ọjẹ́ nǹkan tó rárá jẹ́ nǹkan tẹ́ẹ́rẹ́ tó yẹ pé ó lébi orí làbídùn so ọlọ́run wọn ní sábùsí ẹ̀ fún ara ẹ̀ náà eléyìí níbi tí tẹ̀síìrì dé ní àná so wọ́n ká àwọn ayé àti tòní fún wa kò ní pé a máa bá tẹ̀síìrì náà lọ ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك قليلا ولولا أن فتحناك لقد كدت تركن إليهم شيئا قليلا إلنا ذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى عسى أن يبعثك ربك مقاما محمودا ọlọ́run bá tí ọlọ́run ga ó sọ fún anúṣọ́túnlẹ̀ Isra aya 72 ọlọ́run bá ń ṣàlàyé fún wa níbẹ̀ Quran seventeen ọlọ́ni wa man kana fi àdìyí àmà. wa man kana fi àdìyí àmà fahuwa fil akhirati a'ma. ọlọ́run ọba ní ẹnikẹ́ni tí bá ń bẹ fi àdìyí àdìyí rẹ̀ sọ pé fi àdìyí dúnìyà nínú ilé ayé yìí àmà ẹni tó bá jẹ́ afọ́jú nínú ilé ayé yìí gbogbo àwọn àfáà tí wọ́n ń túmọ̀ tẹ̀síìrì fún wa òun náà ni wọ́n ṣàlàyé fún wa wípé fífọ́jú tí wọ́n ń sọ yìí kò kì í ṣe ojú gangan ni wọ́n rí fáà lọ bá ìyẹn ni wípé kọ́kẹ́ èèyàn ọ̀fọ́ òun ni wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀. E òun náà ló jẹ́ wípé amúyùlẹ̀ kọ́líbì òun ni wọ́n gbà lérò kò kí ṣe amúyùlẹ̀ ayin kìí ṣe fífọ́ tójú òun ni wọ́n gbà lérò bí kò ṣe wípé kọ́kán èèyàn ọ̀fọ́ torí pé ọkàn òun náà ni ó ń bá ojú ṣiṣẹ́ ojú àtọkàn wọ́n jọ ń bára wọn ṣiṣẹ́ ni. Si a fún wa ipe ìgbà míì wà dẹ́gbẹ́ èèyàn lè kọjá báyìí tí ẹ máa wò yàn lọ́ọ̀kan báyìí tí èsì rẹ nìyẹn nítorí pé ẹ kọkàn sí ìyá òbí lágbájá ń wọ̀nà ọ̀dọ̀ mi ó dàbí ìpórí mi o kò sí níyàn nítorí pé kí ni o ọkàn yẹn kò papọ̀ mọ́ ojú ọkàn kò papọ̀ mọ́ ojú lóbi jẹ́ pé nígbà míì a lè rójú èèyàn tó pé ọlọ́run ọba ó ti mú ojú yẹn sọ́dọ̀ téèyàn ó sì rí i pé ojú yìí nìyí yọ ọ́ láàlẹ́ báyìí kódà yọ máa ṣẹ́ báyìí tí ọ́ láàlẹ́ tó ń tí ó sì máa wo nǹkan báyìí kò sì ní í ṣe kí ni o kò ní í rí náà ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba ń ṣàlàyé fún wa níbí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà tí wọ́n ń sọ̀túnmọ̀ kùránì fún wa. wọ́n ní ìjìmá án nípanupọ̀ gbogbo wọn ipe ìtọ́lọ́wọ́n bá ń sọ ń bì òun náà ni pé ẹni tí ọkàn rẹ̀ bá fọ́ ìyẹn ni pé amalikọ́lbì mankana fi àdí i amalikọ́lbì ẹni tí bá ń bẹ nínú ilé ayé yìí tá a wà ń bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọjẹ́ ẹni tí ọkàn rẹ̀ fọ́ báwo ni ọkàn èèyàn ti ń fọ́ nílé ayé tá a wà yìí òun náà ni pé ọkàn rẹ̀ ó fọ́ àní láì wà àyà àti yìí wà bàyìnà àti ì tí wọ́n bá ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún un kò ní kò ní yé àmì ọlọ́run ọba tí ń bẹ lórílẹ̀ kò ní í yé ìyẹn ló fi jẹ́ pé tá a bá wó ẹ̀yìn wá gbogbo àmì ọlọ́run lọ́run bá ti kà fún wa látẹ̀yìn wá tí ó jẹ́ pé àwa tá a jọ mé ènìyàn tọ́lọ́ ń ṣe fáwa nìkan à lórí omi à ń rìn lórí ilẹ̀ à lórí òfurufú gbogbo aná la sì mọ̀ yìí pé nǹkan dá ń ṣe yìí agbára wa ọ̀ka kéèyàn ọmọ yìí lórí òfurufú. ọkàn ò ní balẹ̀ téèyàn fi sọ̀kalẹ̀ lórí nínú bàálù kò sọ pé ní ẹ̀fẹ́ dá sí i kò sírú àyà téèyàn ní lóun ní ní kinní kálí yàrá yìí ti máa lọ dẹ́dẹ́dẹ́ pé ọ̀kan etí àwọn abalẹ̀ tí bàálù bá fi já gálọ̀pù ọkàn ló tún mí pé à ibi ìta ara ìkúlé ṣe kinní ọ̀rọ̀ àgbẹ̀ kò sí pé ẹ rescue wọn ò sí bẹ́ẹ̀ <laughs> bẹ́ẹ̀ ni dábàá rìn lórí omi ìjayà tó ga ni kéèyàn rìn lórí omi orí mi láti nífọ̀n kan balẹ̀ díẹ̀ lórí ilẹ̀ ẹlẹ̀ tí wọ́n máa ń lórí ẹlẹ̀ yẹn ọgbà ọgbà yẹn máa rí yẹn ó nǹkan dìbò so ìbẹ̀rẹ̀ yẹn ti nífọ̀n kan balẹ̀ títí ti díẹ̀ so látara bẹ́ẹ̀ ká wá wo àmì ọlọ́run ọba yìí kéèyàn wá ronú sí i kó wá jẹ́ kí gbogbo àmì ọlọ́run yìí ọmọ èèyàn wá lè ronú sí i ẹni tí ọba ti lè ronú sí i irú ẹni bẹ́ẹ̀ náà ń pè gbogbo àwọn àmì ọlọ́run ọba tí ń bẹ láyé yìí àyàt alkauniya àmì tí ń bẹ láyé yìí oòrùn ní òṣùpá ní sánmà ní ilẹ̀ ẹlẹ́ni òtútù ní ooru ní gbogbo ẹ̀ padàyáyá àmì ọlọ́run gbogbo ẹ̀ òjò ní àmì ọlọ́run gbogbo ẹ̀ kéèyàn ọmọ lè ronú sí kó fi dá ọlọ́run ọba mà ẹni tí ọba ti lè ronú sí kó dọ́lọ́run ọba mà òun ni wọ́n ń pè ní afọ́jú nínú àyàtàǹkà yìí ìbúra ni pé ẹni tó bá ti wá ya àfọ́jú nílé ayé yìí tó jẹ́ pé ojú tọ́lọ́run bá fún un ó kàn fi ń wo àwọn àmì yìí ni ọkàn rẹ̀ ò ṣe kí ni o kò jẹ́ kó fi ronú sí pé ah ọlọ́run ọba yìí ọba ẹyọ kan ni ọlọ́run fi nínú ọ̀rọ̀ tí ẹnìkan kọ lórí ni pé wà fi kulli shay'in lahu ayatun. وفي كل شيء له آية تدل على أنه واحد تدل على أنه واحد nẹ́gbẹ́ gbogbo nǹkan pátá yányá ẹ gbogbo nǹkan ló jẹ́ yí pé àmì ọlọ́run bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibùdókòlá ni wà fi àǹfùsìkún àfàlà àtòsí téèyàn bá wọra èèyàn gan lásán èèyàn ó sì máa wá ní ọlọ́run ara tí a bá wo láìfù èèyàn bẹ́ẹ̀ ti ń gbé ti ń gbé ti ń gbé ti ń gbé èyí ó sì máa rámì ọlọ́run bẹ́ẹ̀ èyí ó sì dọ́lọ́ ọmọ láti bẹ̀ ẹni tó bá ti wá dọ́lọ́ ọba mà látara láìfù rẹ̀ láìfù àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ rẹ̀ kò dọ́lọ́ ọmọ pẹ̀lú ẹ̀ kò dọ́lọ́ ọmọ pẹ̀lú gbogbo àwọn àmì tí ń bẹ láyé yìí irú ẹni bẹ́ẹ̀ àmàlẹ̀ ọkàn rẹ̀ kò fi ronú pọ̀ ọlọ́run nípa sọ fún wa wípé ẹni tí bá ń bẹ láyé yìí ní ẹni tí ọkàn rẹ̀ fọ́ náà ọ̀rọ̀ tó bá ti jẹ́ gbé dàlùkí àwọn. àfa wa túmọ̀ eléyìí sọ́nà méjì fàwúwà filẹ̀ ákìrọ́tì àmọ́ ìtumọ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé tí wọ́n bá ń sọ fún nípa àlìkìyàmọ̀ èdórí gẹ́gẹ́ gọ̀rí wọn á dẹ́wọ́n pé àlìjẹ́ náà ń bẹ o. iná ń bẹ o ẹ̀ àádùn wájú ọlọ́run ọba o tó bá ti jọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyámà àádùn wájú ọlọ́run o a ṣe kínní kan o wọ́n wá ń ṣàlàyé ẹgbẹ́ mi bọ̀ gbogbo eléyìí wọ́n ń ṣàlàyé fún ni ààyùn gágá àmà yọ̀wà jẹ́ àmàlì kọ́líbì fìlà àkẹ́rọ̀ orí ìgbẹ́ni bá jẹ́ pé nípa àlìkè àmà gan ọ̀kadà wà ṣe gíní o yọ̀wà fọ́ wọ́n ìyẹn gan ni ò lè ẹ̀ẹ́dórí ẹ̀rí nǹkan kò yé ẹ̀ẹ́dórí nǹkan tí ò yé irú ẹni bẹ́ẹ̀ tí ò rí gan kò yé gidi o kò lè yé o ṣètùmọ̀ àkọ́kọ́ dáhùn afárá túmọ̀ fún wa nìyẹn òní pé yọọ máa jẹ́ àmàlẹ̀ kọ́lí bí fílẹ̀ àkìrọ̀ ẹ ẹ lè ṣàlàyé àlìkí àmọ̀ fúru ẹni bẹ́ẹ̀ kò yé láéláé torí pé nǹkan lórí kò sí gidi o kò ronú pẹ̀lú ẹ̀. ẹ̀ pe bá jẹ́ pé nǹkan tó rí ó ronú pẹ̀lú ẹ̀ àwọn ni àlẹ́dínà yúmi ni wọ́n nàbìlẹ̀ gọ́yìn àwọn ni wọ́n ní gbàgbọ́ sí nǹkan tó pamọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ ó ti rí pé ah, òun gbàgbọ́ lọ́wọ́ bá ń bẹ látara ìgbésí ayé òun látara ayé àwọn tó wà gbogbo nǹkan tó ń rí pátá yáyá ọgbàgbọ́ so onye ọgbà pé àlìjánná ànàlìjánná ta wàhánà nàárọ̀ àkùn òun ni ó gbà pé àlìjẹ́nà òdodo ni òun ni ó gbà pé kí ni iná òdodo ni tí a bá dọ̀ àwọn tí ń dá àwọn ilé ayé káàkiri ẹ lọ bá wọn àwọn òbẹ ọ̀run wo ní bẹ ọ̀run wo ní bẹ nàwọn ọmọ ìwé ìgbésẹ̀ ọmọ sì ń bẹ ní àlìjẹ́nà wo ní bẹ iná wo ní bẹ ṣùgbọ́n àwọn tá a bá nígbàgbọ́ pé ọlọ́run bá ń bẹ àwọn alágbà pé kí ni o àlìjẹ́nà ń bẹ ọ̀run bẹ so iná sì ń bẹ sórí àwa láà jẹ́ àfọkàn ọkàn tiwa ọ̀fọ́ láyé kò dẹ̀ ní fọ́ nípa kíní o kò ní fọ́ nípa àlìkìyàmà so ẹni wáyé gbọ́kàn ẹ̀ bá ti fọ́ nípa nǹkan tí ń bẹ láyé ọkàn rẹ̀ ọ̀fọ́ nípa àlìkìyàmà ìtumọ̀ àkọ́kọ́ tí àwọn àfáà tí wọ́n ṣàlàyé fún wa nìyẹn ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì torí pé àyà Kùránì fìdí ẹ̀ múlẹ̀ òun náà ní pé gbogbo ẹni tọ́kàn rẹ̀ bá ti fọ́ láyé tó bá dijọ́ gbéǹde àlùkìyàmà ojú rẹ̀ ó wà á di tí ó fọ́ kò ní rí nà tọ́lá bá bá ti gbé dìde báyìí ìgbé dìde ẹni tí ó fọ́jú òní ọ̀jẹ̀ ló fi jẹ́ pé inú sọ́tù tọ́ a sọ ní àwọn àyà tó jẹ́ bíi one hundred and twenty three sáà ọlọ́run ọba ó ṣàlàyé fún wa ń bẹ̀ nínú àwọn àyà náà ọlọ́run ọba ó ń ṣàlàyé fún wa nùsọ́tìtọ́ a àyà bíi one twenty something òun náà ọlọ́run ọba ti ń ṣàlàyé fún wa nípa wípé ẹni tó bá jẹ́ pé wàmọ̀ ní àárọ̀dọ́ láti bíi one twenty four bí nọ́mbà. ومن أعرض عن ذكري فإن له معيشة ọlọ́run ọba ní ẹni tó bá ṣẹ́rí kúrò níbi ìrántí ọlọ́run ọba ọlọ́run ní ìgbésí ayé tí ó máa gbé ìgbésí ayé ìfún kankan ní ògbè láyé ń bì kò ní máa ṣe àgbàdo ní sábìtì kankan sọ́dọ̀ ọlọ́run ilé ayé nìkan náà ni wọ́n máa sábìtì ẹ̀ sí tó látara bẹ́ẹ̀ ìgbésí ayé ò ní rọrùn ẹ bá jẹ́ mùsùlùmí bí ìkẹ́tùlẹ̀ kó lé tó ẹ eh, ẹ bí wọ́n sọ pé ẹ eh, ọlọ́run náà ló tún mú wá ọlọ́run náà ni ó mú kó bẹ́ẹ̀ ọkà rẹ̀ ó máa balẹ̀ sọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ìlànà òun kí n ní tó nira òun náà ni ó gbé náà. ọlọ́run irú ẹni bẹ́ẹ̀ dìde lẹ́ni tí ó jẹ́ yóò a máa sọ fọlọ́n pé ìwọ ọlọ́run kí ló dé tó gbé mi dìde láfọ́jú. nígbà tó jẹ́ pé nígbà tí mo ń láyé ẹni tó rí ìnà ni mí. ní ni pé ìtọ́jú rí ni pé nígbà táwọn àmì wa wá bọ̀ ìwọ náà nà sí tàà o abandon àmì wa ni o tiẹ̀ ronú sí i òwò. so wakadhalika al-yawma tunsa tó bá tó wá di òní bẹ́ẹ̀ náà ni pé lónìí ìwọ náà á abandon rẹ̀ kanú náà ni ọ̀hún ní kú ń bẹ̀ mọ́ láéláé so nẹ́sì amadumasi tara ká kéèyàn abandon yàn síbẹ̀ ọlọ́run bá òní tiẹ̀ rí tiẹ̀ rárá inú nánà náà máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbére yóò sì wà nù náà ní afọ́jú lóbi jẹ́ pé a máa gbé wọn dìde láfọ́jú nínú sọ́tù ìsẹ́rà tá à ń kà lọ́wọ́lọ́wọ́ yìí àyà ninety seven bẹ́ẹ̀ ọlọ́run bá ń ṣàfihàn ọdúnṣàlékún bẹ̀ wípé gbígbé dìde wọn kìí ṣe fífọ́jú nìkan wọ́n fọ́jú wọ́n ò dì létí wọ́n ò tún jẹ́ ẹni tí ò ní lè sọ̀rọ̀ ìtọ́jẹ́ pé wọ́n fọ́jú wọ́n ò dì létí wọ́n tún jẹ́ tí ò ní lè sọ̀rọ̀ bí wọ́n ti wọ́n kọ́ gbé wọn dìde nìyẹn kọ́lọ́wọ́n bó tó wá sí àdá wọn padà sí nọ́mà kó tó máa jẹ ìyá wọn so bí wọ́n ti wọ́n kọ́ gbé wọn dìde nìyẹn kọ́lọ́wọ́n tó wá dá wọn padà sí nọ́mà so bàlọ́wọ́ bá bá wọn sọ̀rọ̀ wọ́n gbọ́rọ̀ ọlọ́run ṣùgbọ́n wọn ò lè gbọ́rọ̀ ẹnìkan ká gbogbo ní báwa lè gbẹ wọn ọlọ́ni wa nahshuruhum yawma al-qiyamati ala wujuhihim ọlọ́run ọba ń sọ ní sọ́tún ìṣẹ̀bá àtàǹkalọ̀ ayé ninety seven ọlọ́ni àwọn kèfèrí á kó wọn jọ tá a bá fẹ́ gbé wọn dìde báyìí aláwùjú ìhìn ojú wọn ni wọ́n dorí wọn kodò orí wọn wà nílẹ̀ báyìí ẹsẹ̀ wọn wà lókè ọlọ́run bá ti gbé wọn dìde nìyẹn. ọlọ́run ni wọ́n wà jẹ́ afọ́jú ọlọ́run ni jẹ́ ẹni tí ò ní lè sọ̀rọ̀ wọ́n tún wá jẹ́ adití ọlọ́run bá ti kọ́kọ́ sí wọn ọlọ́run ní ààyè wọn tí wọ́n ń lọ iná jahannama nìyẹn àmì tí wọ́n fi máa mọ̀ pé iná jahannama làwọn ń lọ nìyẹn bọ́lọ̀ tí wọ́n kọ́ gbìyànjú dìde nìyẹn kọ́lọ̀ tó ayé orí wọn padà kí wọ́n tó dúró dáadáa wọ́n ọkọ̀ forí dólẹ̀ ní ojú ìhìn ojú wọn wà nílẹ̀ báyìí bá ti gbìyànjú dìde nìyẹn so wọ́n àfọ́jú wọ́n dìde tí wọ́n sì gbogbo ẹ̀ àwọn ọmọ pé irú aláwọ̀ ló sọlọ́ bá fi ń sàlàyé fún wa ń bí i pé ẹ ń bá ti fọ́ lọ́kàn láyé ọlọ́ni kí ni ó jẹ náà. tọ́ba díjọ́ gbẹ̀dẹ àlùkìyàmà yóò jẹ ẹni tí ojú rẹ̀ ọ̀fọ̀ tí ó sì méjì bẹ́ẹ̀ náà. ọlọ́run ní tọ́ba díjọ́ gbẹ̀dẹ àlùkìyàmà ọ̀nà tó lè gbà tí ó fi wọnú àlìjánná ọlọ́run ní yóò jẹ ẹni tí ó tà sí ojú ọ̀nà kò lè mọ̀nà láéláé yóò jẹ ẹni tó ṣìnà tàyáyá tí ò sọ́nà tó fẹ́ gbà náà. wọ́n kàdú láyọ̀ tìlú lọ́kà nílẹ̀bí ọ̀hìnrà ìrí. ọlọ́run bá ti ọlá rẹ̀ ga nínú àyà èyí tí wọ́n fẹ́ kà fún wa yìí òun náà ni wọ́n fẹ́ ṣàlàyé fún wa nípa pé ànábì bá ń bá wí ṣùgbọ́n gbogbo àwa tá a bá jẹ́ duat ẹni tó bá jẹ́ dá i olùpèpè síbi tọ́lọ́hún ọba aya yìí náà ń bá wa náà wí ẹni tó bá jẹ́ ẹni tí bá ń pè àwọn èèyàn lọ síbi tọ́lọ́hún tó jẹ́ onímímọ́ aya yìí náà ń bá àwa náà wí gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ń sọ fún ànábì torí pé ẹni tó bá jẹ́ onímímọ́ àwọn náà al-ulama wúwárà sátúlẹ̀ àǹbíyà àwọn onímọ̀ àwọn ni wọ́n àwọn ni wọ́n rẹpísẹ́ǹtì àwọn ànábì ọlọ́run gbogbo àwọn tí wọ́n jẹ́ olórí àwọn òmọ̀rọ̀ àwọn president gbogbo wọn lọ́jọ́ ìgbé tí wọ́n bá fẹ́ ṣe aburú kan wọ́n máa ń rìn láì lórí àwọn onímọ̀ sọlọ́bi jẹ́ pé tí wọ́n fẹ́ gbé nǹkan kan jáde wọ́n lọ bá àwọn tó jẹ́ àwọn onímọ̀ ẹ̀sìn wọ́n fẹ́ kí wọ́n ràn wọ́n lọ́wọ́ lórí ẹ̀ kó jẹ́ wípé n tí wọ́n máa polongo kó jẹ́ pé yóò bá nǹkan tí ìjọba tó bá ń fẹ́ yóò bá mu lára nǹkan táwọn ìjọba máa ń ṣe nìyẹn so tọ́ládé pé ní mímọ̀ kan wà tó lè máa ṣe tíjọba bá fẹ́ kó máa ṣe ìyẹn ìjọba burúkú tó bá fẹ́ kó máa ṣe tí ó bá yẹ bí àwọn policies wọn tí wọ́n bá gbé lẹ́ẹ̀lẹ́ẹ̀ tí ó yẹ pé òun náà máa bá wọn sọ yìí pé ẹja ṣe báyìí gan fìdí ẹ̀ múlẹ̀ ẹ̀sìn gan fìdí ẹ̀ múlẹ̀ so ó yà máa máa lọ lọ́rùn yóò máa lọ lọ́rùn yóò máa lọ lọ́rùn so ìjọba ti rú ẹni bẹ́ẹ̀ wọ́n máa ṣe dáadáa fún un wọ́n dọ̀rẹ́ rẹ̀ wọ́n máa fún ní nǹkan eléyìí àdánwò lọ jẹ́ fún rẹ̀ tó bá jẹ́ onímọ̀ bẹ́ẹ̀ káwa ò mọ̀ jẹ́ bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ àyà yìí ó fẹ́ ṣàlàyé fún wa nípa wípé ọlọ́run ọba ló dáàbò bo ànábì tí ó jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńláńláńláńláńlá lu mọ́kà kí wọ́n kó bá nàbí so àwọn èèyàn ńláńláńláńlá wọn a máa fẹ́ kó bá èèyàn tí èèyàn bá jó ní mímọ́ àwọn èèyàn tó lówó lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n ní ipò àwọn èèyàn tí wọ́n jẹ́ èèyàn pàtàkì wọ́n fẹ́ kó bá èèyàn nígbà tí èèyàn bá jẹ́ ẹni tí àwọn èèyàn recognize tí wọ́n bá mọ̀ á wọ́n fẹ́ kó bóńtì ìwé náà tó ṣẹlẹ̀ sánàbí tọ́lọ́wọ́n bá ń sọ fánàbí pé àwa la dáàbò bò ọ́ àwa la sọ ọ àwa la là ọ níbi ète wọn ète pọ̀ wọ́n lè kọ́kọ́ ti owó sí ọ wọ́n lè ti nǹkan sí ọ wọ́n lè ti gbogbo ọ sí ọ wọ́n wá sí àwọn sọ fún ọ pé àfẹ́kọ́ ọba wa ṣe báyìí nǹkan tá a wá bí ọ̀pẹ́ kọ́ ọba wa ṣe nìyí so látara bẹ́ẹ̀ ló fi jẹ́ pé ìmọ̀ súnmọ́ àwọn olórí àdánwò kan ní ti máa tóbi ọlọ́run nǹkan àdù làyẹ́pùtì nù nàkà ọlọ́run wà ń káádú ń tó wà bẹ́ẹ̀ ni pé dájúdájú òun lòún túmọ̀ sí ní ẹ̀bá ti rí ń torí láàmù kan níwájú láàmù ti wà ń bẹ̀ láàmù là là yẹn sọ ẹgbẹ́ ní ẹ̀bá wà ń yà káádú lẹ̀dínà káfàrú dájúdájú àwọn kèfèrí díẹ̀ ló kù làyúzílì kú nákàbí àbùsọ́ọ̀rì kí wọ́n fojú wọn gbé ọ so ń tó wà bẹ́ẹ̀ ló máa túmọ̀ kí ni o dájúdájú. Dájú so dájúdájú káádú àwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn pàtàkì àwọn èèyàn ńlá àwọn tó tóbi nínú ìlú mọ́kà àwọn èèyàn burúkú bẹ̀ tí wọ́n jẹ́ ní ńlá àwọn olùbìlẹ̀jẹ́ ẹbẹ̀ tí wọ́n jẹ́ ní ńlá làyẹ́ fúti nù náka díẹ̀ ló kù kí wọ́n kó wàhálà bá wà nábì ó rí i pé wọ́n tíráì nìyẹn ọlọ́run ọba ló dáàbò bà nẹ́bí díẹ̀ ló kù kí wọ́n kó wàhálà bá kí ni ọ ìwọ ànẹ́bí ánilẹ́bí àwọn àìlà ilé ìkà wọ́n fẹ́ kó kú ò níbi nǹkan tá a fi ránṣẹ́ sí ọ ànilẹ́bí àwọn àìlà ilé ìkà níbi nǹkan tá a fi ránṣẹ́ sí ànẹ́bí ọgbogbo ọgbọ́n ni wọ́n wá àyà kan wọn ni wàá dú làwùtúndì yìí nú àyà kanu Kùránì ni wọ́n ní ìwà ànábì àá ó ti lé mọ́ ojú náà ìwọ náà ti ẹ̀rọ díẹ̀ káwa náà rọ̀ fún ọ ó yẹ kó rọ̀ díẹ̀ náà rọ̀ díẹ̀ àwọn òòsà yìí tẹ̀ sọ pé ẹ́ lóòótọ́ àwọn òṣàyí kó tiẹ̀ kó tiẹ̀ fẹ́nu gidi tiẹ̀ bá wọn sọ pé àwọn náà sì jẹ́ nǹkan kan náà so káwọn náà rọ̀ fún ọ káwọn náà sọ pé ẹ̀sìn tí wọn náà mú wa kò sí tó burú bẹ́ẹ̀ náà so káwọn wọn jọrọ fúnra wa so wa anabi bá wa ṣẹ̀sìn wa yìí lọ́dún kan káwa náà ó ṣe tiẹ̀ náà lọ́dún kan ọlọ́run sọ fún wa pé kúlì sọ fún wa pé là á àbúdú máa tà àbúdú mi ò lè sin nǹkan tẹ̀ ń sìn èmi náà dàgbé ẹ̀yin náà wà láwọn andú àbìdú náà máa ẹ̀yin kìnnìkan ẹ̀ fẹ́ sin tí mò ń sìn ẹ̀ kàn fẹ́ tàn mí jẹ lásán ni ọlọ́run jẹ́ kan sọ̀rọ̀ náà àwọn ọmọkè irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń pa àwọn èèyàn ọmọ èèyàn tàn jẹ́ gá púpọ̀ ẹ̀rọ ni wọ́n kọ́kọ́ sin ẹ̀sìn wa lọ́dún kan náà tí wọ́n bá fi lè sin ẹ̀sìn wa lọ́dún kan náà wọ́n ní bẹ́ẹ̀ ẹ́ ẹ̀sìn tó dáa ni síbẹ̀ yìí náà rí pé tó dáa ni olóbi sin lọ́dún kan ẹ̀sìn tí a lè bá sìn torí báwa máa fi kọ́ ọ̀dà so ẹ̀yẹ́ wọ́n sì ti wá náà so ète wọn ète tí wọ́n máa ń dá nìyẹn ètò tó pọ̀ wíwá tí ìbá ti ṣe ẹ ẹni tó jẹ́ ẹlẹ́sìn ètò tí wọ́n máa ń dá nìyẹn lóbi jẹ́ gbàdá níbi ìdè Mádínà àwọn tí wọ́n jẹ́ àwọn Yẹhudi wọ́n máa pa nàbí ọlọ́run lóde yìí ọlọ́run sì ní kánàbí ó máa kọjú sí kíbílà tí àwọn Yẹhudi kọjú sí àwọn Yẹhudi wa ni ṣé bá a sọ fún yín pé àwa la ní ẹ̀sìn ṣé bẹ́ẹ̀ rí pé kíbílà wa ni kọjú sí lànà ọ̀rọ̀ pé kíbúlà wa ní kọjú kọjú sí ọlọ́run ní kọjú náírà tàkọ́lùbà wájì ìka fi sàmà ọlọ́run ní arígbó ànábì ti ń gbójú sí lẹ́ẹ̀mẹ́wàá pé àwọn èèyàn yìí tí wọ́n ń sọ káàkiri ni ọlọ́run àwọn ọmọ wà lìyànnàkà kíbúlà tán à ọlọ́run ní àápì ọ́ kí ni ọ á yí sí kíbúlà kan lọ́rọ̀ bí wàá dáná bí padà sí ṣẹ́tù masjid al-haram láti sọ fún wa wípé àwọn tá a jẹ́ mùsùlùmí ẹjẹ́ a máa máa ń tá a bá ń ṣe ẹjẹ́ a máa tá àwọn tó jẹ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n lè ní afẹ́ gbàdúrà mùsùlùmí ó gbàdúrà tiẹ̀ mùsùlùmí ni kó dá mùsùlùmí lóhùn táwọn bá fẹ́ gbàdúrà tiwọn wọ́n náà ti mọ̀ pé orí àánú ni wọ́n wà àwọn ni ẹja máa ṣàbíṣájú àti wọn náà kí gbogbo owó lè bá jẹ́ pé ìfẹ́ wà láàrin wa ìfẹ́ wo ni irú ìfẹ́ eléyàn gbèyìn tó jẹ́ mùsùlùmí náà táwọn náà bá ti ń pe kíní wọn náà ilé ẹ̀mọ́ sàmì ẹ̀mọ́ sàmì ẹ̀mọ́ sàmì àdúrà ni gbogbo àjọ ń ṣe àà subhanallah ẹ̀ máa ń gẹ́dẹ́ ń ṣe mọ́nù ẹ̀ máa ń gẹ́dẹ́ ń ṣe mọ́nù ẹ̀ ọmọ gẹ́dẹ́ ń ṣe mọ́nù ẹ̀ ìdáhùn dẹ́ ń fẹ́ wọn ti àṣìgbè lọ́dọ̀ kì í sọ̀rọ̀ ẹ̀sìn ní gádà ń sọ yìí ọ̀rọ̀ pé kákan ṣàdúrà kí àdúgbò wọ́jọ́ ṣàdúrà ṣé bẹ́ẹ̀ sì lọ́ọ́ má dúrà wá ọ̀rọ̀ tí ń sọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ ìtànjẹ nìyẹn ẹ méjì káwọn èèyàn tàn wá jẹ nínú ilé wa náà á wà nínú ilé wa wọ́n wà tàn wá jẹ olè bímọ nìkan ló bímọ yọba dé wa ni ẹ ká ṣàdúrà fún ọmọ yìí wọn náà wò pé kí ló wà burú bẹ́ẹ̀ so ya èyí ni ara ò ní ara ẹ má ṣe fún àdúrà báwọn àdúrà mùsùlùmí adéhùn tó ń ṣàdúrà fún wa ọlọ́run ti kọ́ wa bá fún wa tí yóò fi gbà kì í àdúrà tiẹ̀ nídìí so ẹ méjì káyọ̀ tán wa jẹ ètè nílé yìí ọlọ́run ní pé wà nǹkan dùn làyẹ̀tìnú nàkà. ọlọ́run ni yóò kú tìǹtìǹ ní báyìí ọlọ́ni díẹ̀ ló kù kí wọ́n ó kó wàhálà bọ́wọ́ ànábì ánìlẹ́dí àìná ìlẹ́yìká wọn ò fẹ́ kó lo dọ́lọ́mọba dọ́lọ́mọba fi ránṣẹ́ sí ọ dọ́lọ́mọba sẹ́ǹdì sí ọ kùránì wọn ò fẹ́ kó lo ọ̀rẹ́ kó wọn ò fẹ́ kó wọn rẹ̀ pé tún lọ wọn náà ti ẹ̀dẹ́lẹ̀ náà wò náà ti ẹ̀dẹ́lẹ̀ náà wò náà ẹlòmíràn ní pẹ́ẹ́lú mi ẹ̀tẹ̀ ẹ̀dẹ́bí náà wò náà níbi tó wà kó níbi ojú ọ̀nà Islam yóò wà lọ bí tó ṣe Islam ọlọ́ni wọ́n fẹ́ lè kó wa títí ní òkú láti kó wa alábọ̀ kúrò níbi kí ni o á ní lẹ́bi àìna ilẹ̀ ìka kúrò níbi táwọn ọlọ́run ọba fi ránṣẹ́ sí wọ ànábì ọlọ́ni kí ni pé kí ni wọ́n fẹ́ kó ṣe. litẹ̀tẹ̀ríà kó lè bá fabricate kó lè bá àwùjọ géyìrọ̀wù in tó yàtọ̀ sí kí ni ẹ̀ àlẹ́ yìí náà lè wà lórí báwọn àfáà tí wọ́n jẹ́ àwọn àfáàyè ìwúdi báwọn ti ṣe ń tiwọn nìyẹn so yẹsitẹruna ayati lahi stamanam kọlila wọ́n rí owó báyìí tábàtí wọ́n á rí owó ayé ọlọ́wọ́n ọba wọn wà á dánwó bò wọ́n ní ẹ̀ kí ṣe tọ́lọ́wọ́n bá ń sọ nìyẹn ṣé ó lè yí ọtọ́ wa ni ṣé wọ́n ní kí ṣe tọ́lọ́wọ́n bá ń sọ nìyẹn àwọn tí tẹ̀sí mùsùlùmí àwọn sọ yìí pé ẹnìkan ò lè gbọ́ ìwé táwọn gbé dání yé àyàfi ẹ̀mí ló lè gbọ́ yìí ìrọ́tù ìrọ́tù ìrọ́tù dé bẹ́ẹ̀ nìsín kùránì nìsín èdè lábáwá lọ́wọ́ àmì pọ̀sẹ́ntì ò lè gbóyè <laughs> òun á ní ẹ̀mí ló lè ṣe kí ni olólè gbọ́ kí ni ẹ̀yẹ ibo lẹ̀mí ọ̀hún àti ògbóyè so látara bẹ́ẹ̀ wọ́n fẹ́ kọ́ pé wà ànábì ní tẹ̀tẹ́ríya àlẹ́ iná gé bí ẹ̀rọ dáhùn afá yọkàn lọ bí gbégi ní ni pé ọlọ́run ọba ẹ̀ ẹ̀ ṣe á ní wọ́n mọ̀ máa ta ọtí nù lù kí wọ́n má mu ọtí olóyìn ọlọ́run kan sọ wípé báwọn ará mọ́ká náà mọ̀ tí ọlọ́run kan sọ fún wọn wípé ọlọ́run sọ pé àǹfààní pọ̀ ń bẹ ọ lè lọ ayé eléyìí o fún wọn pé ọlọ́run àǹfààní pọ̀ ń bẹ ọtí ọlọ́run dẹ̀ lẹ́sẹ̀ wà ń bẹ àǹfààní yẹn la fẹ́ yọ lò níbi bí ẹ̀bà ó tún máa yá tiẹ̀ nù ọba kúrọ́ mọ́ lọ́hùn <laughs> bẹ́ẹ̀ làwọn míì tó jẹ́ àwọn àfáà wọ́n sọ zina wọ́n sọ dẹ̀ tọ́ orin kíkọ wọ́n sọ dẹ̀ tọ́ látara orin kíkọ orin ní ẹ̀kọ́ padà níbi tó fi wọnú Madina orin náà kọ pàdé àrẹ̀bí tó fi wọ Madina ẹ̀sìn àti ọgbẹ́ ògì náà dá tó látara bẹ́ẹ̀ àwọn èèyàn máa wá ọ̀nà oríṣi ẹ̀rọ láti lè sọ nǹkan kan tí ọlọ́run ọba tí ò sọ di ẹ̀tọ́ wọ́n máa wá ọ̀nà tí wọ́n gbà sọ di ẹ̀tọ́ àdísídẹ̀ tí wọ́n pé tó bá dìgbẹ̀yìn ayé àwọn ènìyàn yẹsẹ ìlúna wọn sọ di ẹ̀tọ́ ìzìnà ṣíṣe ọtí mímu èjìtájítá gbogbo ẹni ọyọ so tí wọn bá sọ dẹtọ so wọn wà á máa fún ní ọkọ míì tó yàtọ̀ sí ọkọ tí ń jẹ so tí wọn ti fún ní ọkọ míì tó yàtọ̀ sí ń jẹ àwọn ènìyàn máa pé nǹkan tí wọn tó ń sọ náà nìyẹn kí wọn lè bá a sọ di àlàálì fáwọn èèyàn so wọn bá sọ di àlàálì fáwọn èèyàn so a gbọ́dọ̀ ṣọ́ra dáadáa ká má máa hun ọmọ Ọlọ́run ọba ọ̀rọ̀ ni wọ́n fẹ́ẹ́ ṣe wa nábì wọ́n fẹ́ẹ́ kó wa lábọ̀ kó o lè bá a lọ hun nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́run bá fún ọ lé àwọn ọlọ́run ọba kó lè bá hun lé wa lórí kó lè bá purọ́ mọ́ wa ọ̀rọ̀ yẹn sọ bá nábì yìí pé tọ́ ọba ilé purọ́ mọ́ wa ọlọ́run ọba ni wàlá ọ̀tàkọ́ wàlá àlẹ́ yìí náà bá dọ̀lẹ́ àkọ̀wé yìí tó bá dẹ̀ lè mú ọ̀rọ̀ kan báyìí tó wá ń jọ tó wá fi purọ́ wa ọlọ́run ọba ọlọ́run ọba ní kí ni ọ la àkásínà bíi yẹn ọlọ́run bá ní alẹ́ sọ pé bìlì yẹmí nìyẹn pé àní wà níbi ẹ̀yà búra àgbẹ̀ pé àwọn ọlọ́run bó gba ọmú pẹ̀lú ọwọ́ ọ̀tún wa súnmọ́ làkọ̀tà náà mi ní ó àlùwàtì ọlọ́run bá ní isan ọ̀run ẹ̀ àwọn àjà kó mi ní pé à ń mọ kó lórí lẹ̀ so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń sọ fún wa pé ká má jẹ ẹni tí ó máa ṣe kí ni o ẹni tí ó máa pa ìrọmọlọ́run ọlọ́run wa ivan ọlọ́ni wà ìdá tẹ̀lifíṣù tó wà mẹ́yẹn òun náà ní pé wà ìdá tààrà ìta wà ìdá tààrà kí ni ọ wà ìdá tààrà ìta kí ni ọ sọ àlẹ́ iná sọ ọ wà ìdí ìtàrà ìta àlẹ́ iná géèrò kú tó o bá ti wá lọ ń n tó yàtọ̀ sọ́rọ̀ àwọn ọlọ́run tó parọ́ máa wá látàkọ̀dúkà kọ̀ní látàkọ̀dúkà kọ̀ní ìlànà gbogbo agbádá yẹn wọn lè sọ́dọ̀ rẹ wọn. wọn ní ah, ọ̀rẹ́ gidi ni à èèyàn gidi lọkùnrin yìí àti ẹ̀rọ pé èèyàn gidi ni ó ti ń ṣe tiwa ní ìsìn èèyàn gidi ni. sọ ó ní wọ́n sọ di ọ̀rẹ́ ni báwọn tí wọ́n jẹ́ àwọn èèyàn burúkú lórílẹ̀ ayé bí wọ́n ti máa ń wá nìyẹn fáwọn tó jó ní mímọ́ so láti sọ wọ́n di ọ̀rẹ́ káwọn onímọ̀ yẹn wá máa báàkì wọn kí wọ́n máa wà lẹ́yìn wọn so ọlọ́wọ́n bá ń sàlàyé fún wọn káwọn ọmọ jẹ bẹ́ẹ̀ nọ́ọ̀mù. wàlọ́lá ثبتناك لقد كنت تركن إليهم شيئا ọlọ́run ọba ń ṣe ìyẹn àpá nàbí oníwàláwòlá anstabatnaka tí èèbá ṣe pé àwa tá a jí o lè dúró gbẹngbẹng báyìí àwa lára ẹ̀mí rẹ lọ́wọ́ ọkàn yìí àbí àwọn bàbá wọn ni ọkàn tí ò léegun ni o so ọkàn kò léegun o torí pé kí ni o nígbà tí wọn bá rí owó tí wọn sì gbowó fún àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́gbẹ́ èèyàn tí wọn jẹ́ àfa àtàwọn ti di ẹni ńlá tí wọn dẹ̀ ń tọ́ga tí wọn ní wọn náà nǹkan dáa ní sọ ní kí wọn náà dẹ̀ ń tọ́ga ọkàn ó ṣe kí ni o yóò ṣe kì yóò mì ọkàn ó mì so wàláwùlá ansa bàtìnàkà tí èèbá ṣe wí pé àwa tá a jẹ́ kí wà ànábì ò dáadáa so ilé dúró dáadáa èèyàn máa bẹ lọ́hùn ọba lórí ẹni àwọn tó lo ogun ọlọ́ni kí wọ́n máa sọ pé ìwọ ọlọ́hùn ọba sabit akdama wansurna alalakawo milika tòkò easy so èèyàn máa bẹ lọ́hùn pé ìwọ ọlọ́hùn sabit kulubana aladinik sabit kọlbi alakini aladinik ìwọ ọlọ́hùn máa bá mi fi ọkàn mi rinlẹ̀ sínú ẹ̀sìn rẹ̀ lára àdúrà rẹ̀ kí wọ́n máa ṣe Allahumma sabbit qalbi ala dinik torí pé kí ni o kò so nínú ẹ̀sìn kò easy rárá ọlọ́run bá máa ń test èèyàn nínú ẹ̀sìn dáadáa ọlọ́run tí ìbá yẹ pé a fi ọkàn wa ànábì a fi dí rẹ̀ múlẹ̀ làkọ́díkídítà díẹ̀ ló kù tárìkanu ìléyìí im ṣe àǹkọ̀lì ìlà ọ̀fẹ́ lè sẹ́rí sọ́dọ̀ wọn ṣe àǹkọ́lì ìlà kí lóun evidence àlẹ́ irisu àlà ìdàyàtì àlà ìdàyàtì. ìdánwò mi wò ní pé gbogbo bàtà tí ń ṣe dáwà àwọn dọ́kọ́ bẹ̀rẹ̀ sí gba fànàbí wọn èso lówó àwọn bìláàlù àwọn tí wọn ò ní kankan àwọn ni wọ́n ń gbà àwọn ẹrú ẹni tí ò lákàsí láwùjọ òun ló gbèsè lọ́wọ́ rẹ̀ ọwọ́ wò wípé nítorí pé káwọn èèyàn gbà náà ni pé bàtà àwọn èèyàn ńlá ńlá ńlá ńlá ńlá ńlá tí wọ́n lówó lọ́ọ́ bá gbà làwọn yòókù rẹ̀ lè gbìyànjú oníwó fi gbà òun náà ìyẹn ló wá ń sojú òkòrò pé káti ẹ̀ máa rí èèyàn kan èèyàn méjì náà tí ó ti ẹ̀ máa jẹ́ pé ara ti ń dààmú àwọn èèyàn lórílẹ̀ ayé náà lónìí nìyẹn pé káwọn náà ti ẹ̀ máa rí àwọn olówó bíi ní ńláńlá méjì mẹ́ta tó dẹ̀ máa sọ pé ah, olówó ńláńlá méjì mẹ́ta ah, ibi tí ń wá nìyí ah, ẹ̀kẹ́ náà ò lè wá bíbí báyìí so gbogbo eléyìí nǹkan ní nǹkan tó nítumọ̀ kò nítumọ̀ o so ọ̀dọ̀ jẹ́ pé ọlọ́run bá ń sọ fáwọn ẹbí yìí pé tíntìní ló tẹ́ríkanu ilé im ṣe àǹkọ̀lì yìí rọ́kànnà bìmọ́nà kéèyàn sẹ́rí ọ̀fẹ́ ẹ lè sẹ́rí lọ sọ́dọ̀ wọn ní nǹkan tíntìní díẹ̀ rẹ̀ ṣùgbọ́n àwa aláfọkàn rẹ dúró wípé ààrẹ ẹ̀sìn lọ́wọ́ ọlọ́run ààrẹ ẹ̀sìn lọ́wọ́ àbí òràn lọ́wọ́ ibi ìsílẹ̀ mẹ́ka ẹ̀ owó ti jìnnà tó ní ẹ mọ iye mùsùlùmí tí ń bẹ nàìjíríà yìí ni ẹ má dẹ̀ ní mẹ́sìn wọ nàìjíríà náà ẹ̀yẹ́ mélòó ló fẹ́ mú wọbẹ̀ káfí wọn mú wọbẹ̀ ẹ̀yẹ́ mélòó ló mú wọbẹ̀ ẹ̀yẹ́ mélòó ló mẹ́sìn wọbẹ̀ tó fi wá kárí gbogbo nàìjíríà ìpàtà yẹn ẹ wá wo iye mùsùlùmí tí ń bẹ lórílẹ̀ ayé tí ìwà ṣe nàìjíríà gàgà káàkiri gbogbo ayé padà yẹn ta ló wá sìn yẹn lọ́wọ́ sí ìsọ́lọ̀ ni ọlọ́run lọ́wọ́ ẹ̀sìn tó bẹ̀rẹ̀ ẹnìkan èèyàn méjì tí wọ́n lásùsí tí wọ́n ọ̀dẹ́ ní pàtàkì tí gbogbo ayé wa ń gbà lọ gbogbo wa lọ bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ náà ni pé ọlọ́run ọba ti níbi tí wọ́n gbé nǹkan rẹ̀ ga téèyàn bá dúró dáadáa sí ọlọ́run ọba ọlọ́run ní tíntín ló kù ìwọ gángan ọba sẹ́ni sọ́dọ̀ wọn so ọkàn máa ń mì gbà mí ọkàn máa ń ṣèkì kò sí ẹjọ́ kan rẹ̀ ò ní ṣèkì nínú ẹ̀sìn ọkàn rẹ̀ ọkọ̀ ṣèkì báyìí pé ah kí ni ìfẹ́ lágbára díẹ̀ téèyàn bá dúró tì nǹkan kankan tó dúró tó fẹ́ ṣe ọkàn rẹ̀ tẹ́gbẹ́ ah, ọlọ́run ló <laughs> ìdí èsè tọ́lọ́run ní ìjọba ẹ wá o so <laughs> ṣùgbọ́n dọ́gbẹ̀rẹ̀ bá ṣèkì tó bá àánú ọlọ́run bá wà jẹ́ kọ́kàn yóò ṣe kí ni o kò dúró dáadáa ọlọ́run á ní ìdàn. ìlànà àgbàkọ́lá kàtìrì fàyè àyà wọ́n fi rìn fàyè àná. ní ìdárọ̀ káńtà sọ ìdárọ̀ káńtà onígbẹ́ rọ́kánà àmọ́jẹ́ yẹ́rìkánù nígbà mi tí ó dẹ̀ ní kíní sọ iná fíìsì tó máa ń rí bẹ́ẹ̀ ni. So, ọlọ́run ní àwòrán kìnà yẹn kanu ọlọ́run ní ìdárọ̀ kántà àwọn ìdírọ̀ kántà àrísíwáhùn ìdárọ̀ kántà ilé ìṣe àǹkọ̀lélà tó bá tiẹ̀ lọ sẹ́rí sí wọn ìgbà tó bá ní kọ́ lọ ìgbàgbọ́ tó bá lọ yọ bọ́ bẹ́ẹ̀ lọ sẹ́rí sí wọn ṣe àǹkọ̀lélà ọkàn pé ọkàn lọ́ba ẹ̀jẹ̀ bá yín ṣe tíntìní báyìí tíntìní ẹ̀ báyìí ọlọ́run ní la adaknaka ọlọ́run tó yẹ pé ọba lọ sẹ́rí sí wọn bẹ́ẹ̀ ni tó wò ó pé kí n tiẹ̀ bá wọn ṣe tí ọkàn nìkan lọ́kàn ọ̀ra sẹ́rí ọlọ́run ọba ọkàn ló ṣe kí ni lọ́ra fẹ́ sẹ́rí tìǹtìní ọlọ́run dẹ̀ bá di ọkàn yẹn ọlọ́run bá ṣe kí ni ọlọ́run bá dè mọ́lẹ̀ kò jẹ́ ó sẹ́rí lọ síbẹ̀ ọkàn yẹn fẹ́ yí ọlọ́run á di ọkàn yẹn mọ́lẹ̀ sọ̀rọ̀ bí jẹ́ pé ọlọ́run ọba kì í fìyà jẹ́ èèyàn ọlọ́run ọbọ̀rẹ́ ọlọ́run akọ̀dì tajáwáza àní umumati máa wàsàtì sọ máa wàsàtì ìní ọ̀nàfṣùhà máa lam takùn àó ìní ọ̀tá àmàlì ọlọ́run ọba ti sàmójúkú òfúnjọ mi nǹkan tí ẹ̀mí yìí ó máa ṣe kí ni o tí ó máa ṣe ròyé ròyé lé lórí ẹ̀mí yìí ó máa tìyàn gbà mí ẹ̀rẹ́ ń pa mí o sóòsì òpẹ́sì tí ó gbọ́ lẹ́nìí ẹ̀rẹ́ ń mí so ebi kò kan lọ́bí kò kan lówó lọ́ni àrọ́mù lórí lọ́kàn tó lọ́jẹ yìí kọjẹ dọ́jẹ kó o sì padà síbi àlàlì rẹ so gbogbo àwọn kẹ́mẹ́ ọkọ̀ máa tìyàn bẹ́ẹ̀ ṣùgbọ́n àní kọ́lẹ̀ fọmọ ènìyàn mọ́àlámù takòlè tí ọba ti sọ jáde àwòtá àmàlà tí ò dẹ̀ sí sẹ́yìn so òbí ọdẹ tí ọba tí ò ní ṣe ń ṣe àníkọ́lẹ̀ sọ̀rọ̀ bá ti sọ jáde pé ẹ kódà mo fẹ́ jẹ kíni o <laughs> kíni mo fẹ́ jẹ tán lẹ́ẹ̀kan díẹ̀ ló kù kíni ń dùn o ọbẹ̀ èmi àti wọlé ọkàn ìmọ̀sí ẹ̀rọ yóò kòrò bí ti ń sọ yẹn àwọn ti ń sọ fún wàhálà tó ń kó bá wọn náà sọ ọlọ́run fẹ́ kó sọ wọn fẹ́ ká máa sọ nǹkan tó kàn wá bá ń rò wọn ò dẹ̀ ká máa ṣe kíni o ká máa ṣe iṣẹ́ ọlọ́run ní tó bá jẹ́ wípé o lọ ṣe Seni, ọlọ́run la adaknaka àwọn ọlọ́run ọba ọba fún ẹ tọ́wọ́ kí ni ọ di ìfalẹ̀ ìyá dọ́bù téèyàn máa ń jẹ láyé làbá fún ọ wà di ìfalẹ̀ màmá àti ìyá dọ́bù téèyàn máa ń jẹ lálìkì àmà làbá fún ọ sọlọ́bi jẹ́ pé ìyà tí ẹni tó bá jẹ́ onímọ̀ ọ̀jẹ̀ òun tún yàtọ̀ sí. Si, ìyà tí ẹdẹjẹdẹ kí ni o tí ò kì í so ní mímọ̀ tó máa jẹ lóbi jẹ́ pé nínú sọ́tò azab níbi ayé ata ọlọ́ni yá ní sá ànàbí níbi ayé ata ti bẹ̀ ọlọ́ni máa yá tí mi ń kún nàbí fa ìṣàtín mo bá yìí nà ọlọ́ni yùdọ́ àfúlà àálẹ̀ àdáàbù di ìfẹ̀ ọlọ́ni ẹ̀yin tẹ́ jẹ́ àwọn ànàbí ẹ̀ ń bá lọ sọ pé òun fẹ́ lọ ṣe aburú nínú yín bóyá ṣe zìnà ni o àbòwúwà àbàjẹ́ kan ni tó burú tó fojú hàn ọlọ́ni ìyá dọ́bù ni tiẹ̀ ó jẹ́ ìyá dọ́bù òun ló máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ tó bá jẹ́ ọ̀gá níbì kan tọ́lọ́wọ́ bá bá fẹ́ fìyà jẹ ẹni tí ó jẹ́ ọ̀gá yẹn ìyá dọ́bù òun náà ni ó máa jẹ́ díìpù ní ẹ̀ bá ti rí díìpù ni pé ìyá àdìpẹ̀lẹ́ mọ́típù tí wọ́n máa mú wá nípele ìpele ìpele ìpele òun ni wọ́n máa jẹ ṣùgbọ́n ọlọ́run bá wá sọ ìyà àti tòṣìṣẹ́ ọlọ́run bá pé ìyà rẹ̀ yóò wá máa jẹ́ ìyà àtọ́ dọ́bù nílé ayé dọ́bù ní kí ni ọ lálìkì àmà tọ́ba ilé ṣe kí ni o tọ́ba ilé lọ jẹ́ wípé tọ́ba ilé jẹ́ wípé ó ṣẹ́rí lọ sọ́dọ̀ àwọn tí wọ́n ń fẹ́ sí lọ́nà àwọn tí wọ́n dúró láti kó bá òjíṣẹ́ ọlọ́run tọ́lọ́ bá fi tó òjíṣẹ́ ọlọ́run bá fi lè lọ sẹ́rí lọ bá wọn ọlọ́run bá wọn mọ̀ pé òjíṣẹ́ ọlọ́run bò lè lọ sẹ́rí lọ bá wọn láéláé ó ti mọ̀ wí pé àwọn tí wọ́n jẹ́ onímọ̀ tí ń bọ̀ lẹ́yìn àwọn ni wọ́n fẹ́ lọ máa ṣe léyìí ọlọ́run á sọ báwọn onímọ̀ tí ń bọ̀ lẹ́yìn pé tẹ́ ẹ báyìí lọ dárú eléyìí wò ọlọ́run <laughs> ìyá dọ́bù ni ọlọ́run idan la azaknaka dín ìfalẹ̀ àyà tí wà dín ìfalẹ̀ màmá àti ọlọ́run tó bá lọ dán wò á fún ẹ tọ́wò ìyá aládìpele àlẹ́ àyà tó jẹ́ ti ìṣẹ̀mí ilé ayé á dẹ̀ fún ọ ní ìyá aládìpele èyí tó jẹ́ bá màmá àti èyí tó jẹ́ pé ọjọ́ ìyà ti bẹ lẹ́yìn ikú sọlọ́run máa sọ mi ìyálé ayé àti àlìkíyàmà ọlọ́wà ni súnmà. súnmà látàjìdù lákà àláyìnà nàṣìírọ̀. ọlọ́wà ni súnmà látàjìdù lákà àláyìnà nàṣìírọ̀. ọlọ́wà ni tá a bá ti wá pìyà ìjẹ́ ọ ọlọ́run ní o wà ní rí ẹnìkankan tí ó lè ràn ọ́ lọ́wọ́ lọ́dọ̀ wa kò ní sẹ́nìkankan tó máa jẹ́ ẹni tó máa jẹ́ ẹni tí ó ràn ọ́ lọ́wọ́ ìyẹn ló fi jẹ́ pé ọlọ́run ọba ń sọ fún òjíṣẹ́ rẹ̀ láti jẹ́ wípé kó má tẹ̀lé àwọn wọ̀nyí gẹ́gẹ́ bó sọ fún sọ́tò azar ó ní wàlà àtúntì ilẹ̀ kàfìrí náà wàlmùnàfìkìnà ọlọ́ni àwọn kèfèrí má tẹ̀lé wọn àwọn mùnàfìkì má tẹ̀lé wọn àìmọye gbàrà àwọn kèfèrí wá bá yí àwọn tí ń bẹ nílé wọn sọnù tó ọba lé àwọn bìláàlù sọnù tó lé gbogbo wọn sọnù àwọn wà wá sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ni ọ̀ gbọ́dọ̀ lé wọn o má tẹ̀lé wọn o oríṣi nǹkan ni wọ́n máa gbé wá fún ọ mọ tẹ̀tọ́ báyìí lè tẹ̀lé wọn ọ̀fẹ́ jẹ́ wípé ọ máa rí ìyà látọ̀dọ̀ ọlọ́run ọba nìyẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run bá ń kọ́ fún ànábì wípé kó má ṣe bẹ́ẹ̀ torí pé tó bá fi lè ṣe bẹ́ẹ̀ yóò jẹ ìyà bẹ́ẹ̀ làwọn tá a jẹ́ onímọ̀ ọlọ́run bá ń kọ́ fún wa ká má torí owó Kama máa parọ́ mọ́ lọ́wọ́n ọba tá a bá ilé dánú ẹ̀ wò ọlọ́run bá lóun fi ìyà dọ́bù jẹ wá láyé ọlọ́run náà fi ìyà dọ́bù jẹ wá tó bá dijọ́ gbé dàlùkẹ́ àmà ọ̀rọ̀ àwọn ni gbogbo nǹkan tí ó máa ń jẹ́ olùrànlọ́wọ́ bẹ́ẹ̀ ẹnìkan ó sì pẹ̀ ni ẹnìkan ó ṣèrànlọ́wọ́ fún wa nínú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ àwọn ẹni ọlọ́run kò ní sí fún irú ẹni bẹ́ẹ̀ tó bá dijọ́ gbé dàlùkẹ́ àmà náà. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها àyà eléyìí ó fẹ́ ṣàlàyé fún wa gẹ́gẹ́ bí àwọn àfáà bí wọ́n ti ṣàlàyé fún wa ọ̀rọ̀ méjì òun náà ni ó wà lórí àyà yìí ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ kò fìdí múlẹ̀ gẹ́gẹ́ bó ti wà nínú tí àkàtà ń pè ní alibayahaki àwọn àfáà jẹ́ kó yé wa wípé ọ̀rọ̀ yìí kò fìdí múlẹ̀ nítorí pé àwọn tí wọ́n jẹ́ àwọn yẹ̀wúdí wọ́n ní àwọn ni wọ́n wá bá nàbí wọ́n wá sọ fún ànàbí wípé kánàbí ò lọ sí ilẹ̀ ṣáàmù kó kúrò nílẹ̀ màdínà wípé ilẹ̀ ṣáàmù ni gbogbo àwọn ànàbí ọlọ́run ọba yòó náà ti jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ànàbí ọlọ́run ọba ilẹ̀ Jerusalem yẹn ibẹ̀ ni wọ́n ti jíṣẹ́ wọ́n wá ní kànábì ò máa lọ sí ilẹ̀ ṣáàmù wọ́n wá ní ànábì wa fẹ́ máa lọ sí ilẹ̀ ṣáàmù ọlọ́wọ́ asọ́bá wípé o ò gbọ́dọ̀ lọ ilẹ̀ ṣáàmù o padà sí mọ̀dínà tọ́ ọba ilé kúrò ní mọ̀dínà gbogbo àwọn tó wà mọ̀dínà ọlọ́run ọba ọ̀pá wọn rẹ pẹ̀lú ẹ̀ ní ìwọ náà tún padà sí ilẹ̀ mọ̀dínà eléyìí àwọn afáàsọ fún ayé pé kò lè jẹ́ bẹ́ẹ̀ láéláé pé òṣìṣẹ́ ọlọ́run bá wá torí ẹ̀ lọ ja ogun Tabuk àwọn àfáà sọ fún wa pé ọ̀rọ̀ yìí ò fìdí múlẹ̀ ìyẹn ló jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọ́n ní kèsì ọ̀rọ̀ Yehudi òun ló jẹ́ kí òṣìṣẹ́ ọlọ́run ọba kó ja ogun Tabuk ogun Tabuk yìí tó ṣe ọlọ́run bá gbé wá sí ilẹ̀ Ṣáàmù in tó fà náà ni wípé àwọn kan òṣìṣẹ́ ọlọ́run bá kọ́kọ́ ti rán tá ní gásíwátù mọ́tà òṣìṣẹ́ ọlọ́run bá rán àwọn sọ̀hábà torí pé ọlọ́run bá ní kọ́ máa kéde ẹ̀sìn ọlọ́run á wá ara wọn sọ̀hábà láti gbé ogun yẹn lọ sí ilẹ̀ ṣáàmù ètò ẹgbẹ́ ibẹ̀ òun náà ni wọ́n ti pa àwọn olórí tí wọ́n jẹ́ olórí ogun mẹ́ta níbẹ̀ tẹ́ pé wọ́n pa wọ́n pa wọ́n so ibẹ̀ ni wọ́n ti pa àwọn tí wọ́n jẹ́ àwọn olórí ibẹ̀ ni ti pa Jafar ibẹ̀ ni wọ́n ti pa Abdullahi ibn Rawaha ibẹ̀ ni wọ́n ti pa Zaid bùnà Arisa sọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí òun náà ni wọ́n pa ní ogun yìí ìtọ́jẹ́ pé pẹ̀lú àánú ọlọ́run ọba òun náà ni Khalid bùnà Walid òun ló fi ráàyè láti bá wọn jà díẹ̀ láti lè kó àwọn mùsùlùmí kú bẹ́ẹ̀ ọlọ́yẹ̀ tí wọ́n pa ànábì láṣẹ ipe kọ́ọ̀tìlú lẹ́dínà yàlú náà minal kufar ọlọ́ni gbogbo àwọn tí wọ́n mú létí ìlú Mẹ̀dínà tí wọ́n jẹ́ kèfèrí òṣìṣẹ́ ọlọ́run ọba lọ gbé ogun tì wọ́n kẹ́bọ́dà bá ti sọ ó ní kọ́tìlù lẹ́dínà la yu'minuna billahi wala bil yawmil akhir lọ gbógun ti àwọn tí ò nígbàgbọ́ sọ́lọ́wọ́ ọba àtọ́jọ́ kẹ́yìn àwọn tó yẹ pé àtọ́jọ́ kẹ́yìn àwọn tó yẹ pé wala yuharrimuna ma harrama Allah wa rasulu àwọn tí ò sọ di èèwọ̀ ìtọ́lọ́wọ́ ọba sọ di èèwọ̀ àtòjíṣẹ́ rẹ̀ wala yadinuna dínà lẹ́ àkè àwọn tí ò máa ṣe ẹ̀sìn ìtọ́jẹ́ ẹ̀sìn òdodo mina lẹ́dínà utul kitab tí wọ́n jẹ́ yẹ̀wúdí àbí wọ́n jẹ́ nàṣọ́rọ́ lọ gbé ogun tiwọn àtàyò túl jizya tí wọ́n fi di ẹni ṣe pé wọ́n máa fi jizya lẹ̀ láti fún yín ìyẹn ni tí ó máa jẹ́ tax èyí tí wọ́n máa san fún yín so eléyìí òun náà ní ìṣọ́ ọlọ́run bá fi lọ bá àwọn tí wọ́n jẹ́ tààbùkù jagun kì í ṣe pé àwọn yẹ̀wúdí àwọn ni wọ́n ní kó ìṣọ́ ọlọ́run ọba ó jáde so ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ nìyí tí ó fìdí múlẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà lọ jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ wípé ó fìdí múlẹ̀ òun náà ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí Mákà wọ́n fẹ́ gbìyànjú láti jẹ́ pé wọ́n gbìyànjú láti lé ànábì jáde kúrò ní Mákà wọ́n sì rí ànábì lé jáde kúrò ní Mákà ọlọ́run sì lóun ó fìyà jẹ wọ́n ẹ̀rí bá ànábì ti jáde kúrò ní Mákà ọlọ́run fìyà jẹ wọ́n kò ju bí ọdún kan lọ àti ìdajì tánàbí jáde kó ní maka ọlọ́run bá fìyà jẹ wọ́n lógun bádìrì ọlọ́run fìyà jẹ wọ́n tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ wọn òun náà ni àwọn ẹni ńláńlá ńláńlá ńláńlá wọn tó yẹ pé wọ́n kú sí ojú ogun náà ọlọ́run fìyà jẹ wọ́n ìtọ́jú pé ọlọ́run bá wá ń ṣàlàyé níbi bíi wípé tí wọ́n bá fi lé léwọ̀ ànábì jáde ọlọ́run bá lóun ó fi ìyà jẹ wọ́n so tí wọ́n náà fi bá ń bẹ láàrin àwọn èèyàn ọlọ́run ọba ò lè fìyà jẹ àwọn èèyàn ọlọ́run wà máa kánà lọ́hù níyù àdìbà hom wà á ń tàfihìm ọlọ́run òun ò lè fìyà jẹ àwọn ará mẹ́kà nígbà tí wà níbi bá ń bẹ nínú wọn ìyẹn ni pé súnà ọlọ́run ni pé tánàbí kan bá ti ń bẹ láàrin àwọn èèyàn kan ọlọ́run bẹ jẹ wọn ẹ lut ìgbà tí ń bẹ láàrin àwọn èèyàn rẹ̀ ọlọ́run kó kúrò láàrin wọn kóhun tó fìyà jẹ wọn bẹ́ẹ̀ lọ́lọ́run ti mọ́ fìyà jẹ àwọn èèyàn àdó yóò mú ànábì ọlọ́run ọba yẹn yóò mú kúrò láàrin àwọn èèyàn yẹn bàbá bá ànábì kúrò ní maka ọlọ́run á fi ni o àwọn ará maka sọ bàbá bẹ́ẹ̀ ara ẹni wọ́n ń sọ àlàyé yẹn fún wa ni ń káàdù. wà ń káàdù ni dájúdájú yẹsẹ̀fìzúnákà kí ni ọ mínàlẹ̀ arúdì èyí tó jẹ́ wípé àwọn ará mẹ́kà yìí wọ́n kó wàhálà ìdààmú dààbò wọ́n kó bá wà nábì nínú làákàyè wọn ò jẹ́ ọgbádùn mọ́ mínàlẹ̀ arúdì lórí ilẹ̀ ẹlẹ́ẹ̀mẹ́kà wọ́n di ọ lọ́wọ́ wọ́n ń dààmú rẹ̀ àwọn ará mẹ́kà nígbà náà ànábì ń kírun ní kaaba wọ́n gbé òkú ẹran wọ́n gbélé lọ́rùn tánàbí bá ń dáná wọn lọ mú òkúta wọ́n dà sínú tí bá ń dá lórí iná gbogbo àwọn wàhálà báyìí òun náà ni àwọn ará Mẹ́kà ń ṣe fànàbí ọ̀rọ̀ ni kó wàhálà bá wà nàbí lórí ilẹ̀ ẹlẹ́mẹ́kà liyokòrè jù kàmínà ìtún ọdẹ gbà lérò ní pé wọ́n mọ̀ pé ńgbà tó bá wà nàbí àwọn kò ní torí lé so ọlọ́ni wa ìdá. wa ìdá la yalbathuna khilafaka illa qalila. ọlọ́ni wa ìdá akọ̀rọ̀jú kàmínà tí wọ́n bá wá lé ọ jáde kúrò nílùú Mákà táwọn kèfèrí tí wọ́n bá lé ìwà ànábì jáde kúrò nílùú Mákà láyẹlẹ́bàṣúnà khilafaka. ìlà kọ́ni ìlà ọlọ́ni àwọn náà wọn ò ní lè ṣe wọn ò ní lè máa gbélé ìlú yẹn ò ní rọgbọ fún wa wọn ò ní ṣe lẹ́yìn rẹ wọn ò ní lè máa gbé àyè yẹn lẹ́yìn rẹ tí wọ́n máa gbé pẹ̀lú ìgbádùn pẹ̀lú fọkànbalẹ̀ pẹ̀lú pé wọn ò rí bànújẹ́ kankan ìlà kọ̀ọ̀lì àsìkò díẹ̀ náà bẹ́ẹ̀ ni pé wọ́n gbé láàrin ọdún kan àtààbọ̀. lẹ́yìn ìgbà yẹn báyìí kí àwọn mùsùlùmí kí wọ́n máa fi jẹ wọ́n ni wọ́n fìyà jẹ wọ́n ni ní ogun bádìrì lóòótọ́ náà wá lógun wúdù wọ́n tún fìyà jẹ wọ́n ní àdógun wúdù náà tòdí bẹ́ẹ̀ náà wọ́n sá padà lọ ni lẹ́yìn wá gbà náà òṣìṣẹ́ ọlọ́run ọba tún padà wọn ni so gbàdán jáde ọlọ́run àwọn náà ò ní gbé nílùú mọ́ká ju àsìkò díẹ̀ lọ tọ́lọ́ wọn bá ó fi lọ jẹ́ kí ànábì ò ní agbára lé wọn lórí ọlọ́run dẹ̀ síbẹ̀ fún ànábì láyà ìsọ yìí nígbà tó láyà ìsọ kalẹ̀ irú ẹ̀ ò ti ṣẹlẹ̀ àwọn tí wọ́n já àwọn kèfèrí mọ́ká ìgbà tí wọ́n fẹ́ lé ànábì kó mọ́ká tí wọ́n ṣe wàhálà sí wàhálà tí wọ́n rí ẹ̀ wọ́n á lọ kóra àwọn ìjọ kí ni abẹ́rẹ́ bá ànábì so wọ́n ti wá wò pé káwọn gbàdá fẹ́ pàànà bí àwọn kan rẹ pé ẹja lé jáde kò sí lé jáde àwọn èèyàn tẹ̀lé lọ ní ẹja fi sínú ẹ̀wọ̀n kò sí fi sínú ẹ̀wọ̀n àwọn èèyàn ṣe wọ́n máa da gbogbo ìlú láàmú wọ́n padà lọ mú jáde kó ní ẹ̀wọ̀n àfàrà máa bára wọn jà ní. wọn ní ẹgbẹ́ kan já pa á kí gbogbo tó ń rún ọ̀tán lẹ́ẹ̀lẹ́ ọ̀rọ̀ wa ni pé wọ́n fẹ́ pọ̀ so so so wọ́n wò pé lè yusuf tu ka pé káwọn dí ọ mọ́lẹ̀ aoyekutulu ka àbí káwọn pọ̀ aoyekuri ju ka àbí kí wọ́n lé ọ jáde wàyàmukuru náà wàyàmukuru lọ wọ́n ń dọ́gbọ́n ọlọ́run bá náà dẹ̀ kí ni wọ́n fẹ́ ọlọ́run ti mọ gbogbo ní abẹ́ ṣe ọlọ́run náà bóun ti fẹ́ ṣe nǹkan rẹ̀ wọ́n láwọn kan lè kí ọlọ́run bá lọ lóore ju gbogbo ẹni bá ń dọ́gbọ́n lọ ọlọ́run bá wa mú wa ànábì jáde máa lọ Màdínà so ọlọ́run ní ká ànábì ọ máa lọ Màdínà ọlọ́run wa fi ọlọ́ni ká fìyà jẹ àwọn èèyàn lẹ́yìn ìgbà náà bí ọlọ́run bá kúrò nínú wọn ọlọ́ni kí ni sùnù. sunnata man qad arsalna qablaka min rusulina. ọlọ́ni ìlànà ni ìlànà man qad arsalna àwọn tá a ti ránṣẹ́ yẹn ni pé man qad arsalna um àwọn tá a ti ránṣẹ́ kọ́bìlákà. Yeah mẹ́rọ̀ọ́sọ́nìna síwájú rẹ tí gbogbo wọn dẹ̀ jẹ́ kí ni o àwọn òjíṣẹ́ wa àwọn kan náà ti ṣe bẹ́ẹ̀ báwọn òjíṣẹ́ wa dáadáa ń ṣe síwájú wọ́n lé wọn jáde kó nu ọ̀dọ̀ wọn wọ́n lè kó àwọn òjíṣẹ́ kó bẹ́ẹ̀ ọlọ́sìn ìyá jáwé yẹn ọlọ́run súná ni ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe kèfèrí wọ́n fẹ́ lé ẹ̀dá bá rán sí wọn wọ́n fẹ́ lé jáde ni nígbà tí ó bá ti gbà tiwọn ọlọ́ni wà látẹ̀jì. ìjùlẹ̀ sọ́nà ọlọ́run lọ́wọ́ nàbí gbé mọ́ banújẹ́ lórí eléyìí pé wọ́n fẹ́ lé ọ jáde torí pé wàhálà ń kíni ọ wàhálà tẹ́jì dùn sùnátìnà ìwọ ànábì ò lè rí tàwí lá ìyípadà kan ò lè ṣẹlẹ̀ lè sùnátìnà fún ìlànà táwọn ọlọ́run ti gbé kalẹ̀ ìlànà ọlọ́run táwọn ti gbé kalẹ̀ ni ẹ ti bá ń ṣẹ̀sìn dáadáa àwọn yóò kórìíra rẹ̀ àwọn yóò bínú sí ìlànà ọlọ́run bá ti gbé kalẹ̀ lẹ́nu kó àtijọ́ bá bẹ́ẹ̀ lè jù wọ́n bẹ́ẹ̀ pa so ìyàrá ni wọ́n bá ti gbé kalẹ̀ lẹ́ni so wọ́n bẹ̀ẹ́ lé jáde kò sí níwọ̀n bẹ́ẹ̀ bá burú wọ́n bẹ́ẹ̀ bá burú kan ìlànà tó bá ti gbé kalẹ̀ lẹ́ni ọlọ́run tí wọ́n sọ báwọn tó bá jẹ́ àwọn ẹni ọlọ́run pé kí wọ́n ṣe kí ni o kí wọ́n ṣe sùúrù wọ́n ò rí wàhálà wọ́n ò rí dààmú àwọn èèyàn dààmú wọn lẹ́gbẹ̀ẹ́ wọn sì gbogbo ẹ̀ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ náà àwọn náà ni wọ́n padà ṣe kí ni o wọ́n àwọn alẹ́ ni ọlọ́run jáde kó láàyè kan wọ́n lè kó mẹ́ẹ̀ bí wọ́n ti lè jáde kó láàyè rẹ̀ gbogbo àwọn tó lè jáde kó láàyè gbogbo wọn padà ni wọ́n padà ṣàbámọ̀ torí pé àbẹ̀wò ni wọ́n padà jẹ́ fún wọn ọlọ́run tí ń ṣe nìyẹn ìṣesí àwọn èèyàn nìyẹn ọlọ́ni sunnata man qad arsalna qablaka ìlànà àwọn tá a ti ránṣẹ́ síwájú rẹ̀ nìyẹn náà àwọn tó jò jíṣẹ́ wàlà tajidu li sunnatina tahwila ìwà ànábì ò lè rí ìyípadà fún súnà wa ìyẹn ló ọlọ́run sọ wọn ànábì bíi pé kí ni wọn ó padà lé ọ jáde ayé àdìbí díẹ̀ múlẹ̀ pé wọn ó padà lé ọ jáde ìyẹn ti rẹ olóògùn wà látẹ̀jídù lè súnà tìǹà tàwílà wọn ó padà lé ọ jáde wọn sì lè jáde àwọn náà ó sì padà jẹyà àwọn náà ṣe kíni o wọ́n jẹyà so súnà ọlọ́run yẹn so bìtà tí máa dúró lónìí yẹn ìta abakọ́lọ́ tó sọ aláǹfààní subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.